aláròye máa wí o. egbòogi olóró làwọn tọkọtaya yìí fẹ́ẹ́ gbé sọdá sí Ghana tọwọ́ fi tẹ̀ wọ́n ọwọ́ àjọ tó ń gbógun ti títà rírà àti lílo oògùn olóró nílòkulò lórílẹ̀‐èdè yìí National Drug Law Enforcement Agency NDLEA ti tẹ àwọn ògbólógbòó oníṣòwò egbòogi olóró tí tọkọtaya kan jẹ́ olórí rẹ̀ àwọn tọkọtaya tọ́wọ́ bà lágbègbè badagry nípínlẹ̀ èkó ní ọ̀gbẹ́ni bọ́láńlé lukman dáúdà àti arábìnrin ọláyínká tọ̀yìnbàtù dáúdà nípínlẹ̀ èkó ni ọwọ́ ti tẹ àwọn méjèèjì lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún yìí pẹ̀lú egbòogi olóró kokéènì yàtọ̀ sí egbòogi tí wọ́n bá lọ́wọ́ wọn yìí wọ́n tún tọpasẹ̀ òbítíbitì ẹrù òfin yìí délé wọn nípínlẹ̀ Ògùn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ drug enforcement administration lórílẹ̀‐èdè amẹ́ríkà ní ọwọ́ ndlea fi tẹ àwọn èèyàn náà lágbègbè ìbíyẹ tó wà lójú ọ̀nà èkó sí badagry nípínlẹ̀ èkó lásìkò tí wọ́n fẹ́ gba ẹnubodè orí ilẹ̀ gbé ọjà náà wọ orílẹ̀‐èdè ghana lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún yìí tí agbẹnusọ àjọ ndla e, ọ̀gbẹ́ni fẹ́mi babafẹ́mi fi àtẹ̀jáde síta lórí ẹ̀ ló ti ní lásìkò tí ilẹ̀ mọ́ bá wọn ìdí méjìlélógójì oògùn olóró alágbára yìí tó gbé ìwọ̀n kílò mẹ́tàdínláàádọ́ta àti ààbọ̀ ni wọ́n bá lọ́wọ́ wọn. bákan náà ni àwọn òṣìṣẹ́ NDLA tún ṣe ìtọpinpin délé àwọn tọkọtaya yìí tó wà ní ojúlé twenty four stroke twenty five opic extension ẹ̀pẹ́tẹ̀dó road àgbára nípínlẹ̀ Ògùn níbẹ̀ ni wọ́n ti tún rí ìdì bàǹbàbàǹbà mẹ́jọ oògùn olóró kokéènì yìí tó gbé ìwọ̀n kílò mẹ́wàá léyìí tó mú kí oògùn olóró tí wọ́n gbà lọ́wọ́ àwọn tọkọtìyàwó náà pé kílò mẹ́tàdínlọ́gọ́ta àti ààbọ̀ fifty seven point five kilogram. Babafẹ́mi ní àwọn afurasí yìí ti wà lákàtà àjọ NDLEA wọn yóò sì fojú wọn balẹ̀ ẹjọ́ láìpẹ́ rárá. Monísọ́lá Saka, ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.